and Tony, olúwàfẹ́mi ọláṣẹ́ni ànàfẹ́ dákú joshua òkì rẹ̀ náà ni ilẹ̀ ilẹ̀ ọmọ èmi mọ́gàjì ilé yín náà ni láti sàlẹ̀ òsì ńbàdàn bọ̀dá mọ̀jídì ó ti rántí ọmọ burúkú ọmọ rẹ̀ ilẹ̀ oúnjẹ tí mo fọ́ ọ́n ó lò ó mọ̀ bínú olórí ibú nẹ́pà wọ́n pa nọ́ngbà tẹ́ nǹkan ra yín ṣẹ̀njọ́ sátidé mo sọ fún wọn tẹ́lẹ̀ bó o bá ìnàmọ́ kírísíkò yóò nà lẹ̀ ní ìta ń bí ìbàdàn ni wọ́ọ̀ ìbàdàn mọ́jàmọ́jà tẹ́ kára wájú lẹ́rú àwa gan la tún kárẹ́ ẹ̀yìn lẹ̀ rú ilẹ̀ ilẹ̀ ọmọ rẹ hmm, àwọn mọ̀lẹ́bí náà ràn mí sí ọ hmm, òun ilé wa ń sàlẹ̀ òsì ó ti fẹ́ mọ ẹ̀yìn jẹ àsìkò hmm, òjò láti wáyé nípa fifteen million pounds tó gbà ń jọ sátidé hello hello mọ̀ọ́mọ̀ ti fẹ́ kọ́.